A Links TV, the leading experience. ẹkùnlé làákáralé ẹ̀rìwá làákérò ọ̀nà ẹ̀yin tèmi nílé lóko lájò lẹ́yìn odi níbikíbi tẹ́ ẹ bá gbé wà ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bẹ́mi náà ṣe wà ọláìdé fátayọ lórúkọ tèmi ń jẹ tí ìnagijẹ mi sì ń jẹ ọláìdé olóúnjẹ kẹta ọ̀pọ̀lọpọ̀ èèyàn gan fẹ́ràn láti máa pè ní ó mẹ́ta tó bá tún wù yín lè pè ní triple o lọ́nà ṣókí tó bá ṣe wù yín lẹ lè pè é gbogbo ẹ̀ ló bá mi lára mu ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa mm-hmm, ètò tó jẹ́ pọ́n ńlá ni lóye tó ń jẹ́ ká mọ bí gbogbo nǹkan ṣe ń lọ bẹ́ẹ̀ ni ètò tí mò ń sọ nípa ẹ̀ ètò wa ìbáṣepọ̀ àlàáfíà ètò ìbáṣepọ̀ àlàáfíà ni. Ètò, ètò tí mò ń sọ nípa ẹ̀ ètò yìí ó máa ń jẹ́ ká mọ bá ṣe máa gbé láyọ̀ àtàlàáfíà nínú ìdílé tí ìdílé bá tòrò táàrin ọkọ àtìyàwó tòrò bẹ́ẹ̀ ni ó máa tí tòrò yẹn máa wá pọ̀ pẹ̀lú àwọn ọmọ ẹ mọ̀ ọmọ tó bá wá láti ìdílé tó tòrò bó ṣe máa máa wùwá ń ta ìwùwàsí ẹ̀ ìṣesí ẹ̀ ó máa yàtọ̀ gbogbo nǹkan nínú ìdílé nínú agbègbè tá a bá wà gbogbo ẹ̀ máa máa tòrò a máa bọ́ sí dáadáa bẹ́ẹ̀ náà làgbáyé náà máa tòrò ẹ ẹ ṣeun ẹ̀yin èèyàn mi ẹ abala tá à ń kọ́kọ́ lọ ní àkókò tá a wà yìí òun ni abala ìtàn olólùfẹ́. Hmm gẹ́gẹ́ bẹ́tò yìí ṣe wà abala méjì ló pín sí abala ìtàn olólùfẹ́ àti abala yàrá ìkọ̀kọ̀ mm. ṣe mọ̀ tá a bá ń gbọ́ ìtàn àwọn olólùfẹ́ èyí tó perégedé àti tó jẹ́ pó bọ́ sí dàkejì a máa lè mọ bá ṣe máa lò ṣẹ̀mí wa bá ṣe máa ṣègbésí ayé wa tí gbogbo ẹ̀ máa bọ́ sí dáadáa tá a gún régé àwọn èyí tó jẹ́ pé ó rí bákan ní ti tẹ́lẹ̀ a ní lè tẹ̀lé wọn a máa mọ bá ṣe máa ṣe àmì ìgbésí ayé ìfẹ́ wa Mm, abala kejì tí mo dẹ̀ tún sọ nípa ẹ̀ ní abala um, yàrá ìkọ̀kọ̀ táwọn kan àwọn mìíràn tún máa ń gbé pè ní abala gbémidébẹ̀ ẹ̀ eh, àfẹ́ fi gbogbo ẹnu sọ́ṣẹ́ mọ̀ pé àwọn ọmọ kéékèèké wọ́n lè máa gbọ́ àwọn nǹkan tá à ń sọ ṣùgbọ́n ìwọ ọmọ mi ṣẹ̀ ń gbé dádì débẹ̀ dádì ṣẹ́yìn náà gbé mọ́mì débẹ̀ tẹ́ ẹ̀ bá gbé mọ́mì débẹ̀ tẹ́ ẹ̀ gbé dádì débẹ̀ tí mọ́mì ò ṣẹ̀tọ́ fún dádì ilé ò ní tòrò ilé àtọ̀dẹ̀dẹ̀ wa ò ní bàjẹ́ láṣẹ Elédùmarè ní báyìí a ti fẹ́ máa wọnú àmàbala ìtàn olólùfẹ́ lọ mò ń bọ̀ wá. Lint TV the leading experience. ẹ káàbọ̀ padà ẹ abala ìtàn olólùfẹ́ ìní mo fẹ́ sọ̀rọ̀ lórí arákùnrin kan tó pè mí ọ̀sán tọ̀ wọ́n fún mi ṣùgbọ́n ẹ mọ̀ pé ìtàn máa ń jọra hmm. mo máa dárúkọ mi ní dárúkọ ẹni ẹ mà kàn forúkọ kan sí tá a fi yé wa dáadáa mà kàn forúkọ kan sí ibi sítórì bọ̀dá yẹn mi ní dárúkọ bọ̀dá yẹn gangan pàtó ẹ̀ ká pé bọ̀dá yẹn ní bọ̀dá dèjì hmm. wọ́n pè mí wọ́n láwọn ò fẹ́ lóbìnrin kankan mọ́ nílé ayé àwọn for now mo ní kí ló dé kí ló ṣẹlẹ̀ táyà bá kọ ni aya là á tẹ̀lé aya mi là á tún fẹ́ wọ́n ní rárá páwọn fẹ́ tọ́jú àwọn ọmọ pé ó lè wàá dọjọ́ iwájú ṣùgbọ́n ní báyìí àwọn ò fòbìnrin kankan mo bá ní kí ló dé kí ló ṣẹlẹ̀ wọ́n láwọn lóbìnrin kan tó jẹ́ pé àwọn ń fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tí àwọn ṣẹ̀fẹ̀ di ẹni tí ń láyà ipòbìnrin yìí wẹ́ ẹ́ dá o kò sí nǹkan tí ò lè fún yàn tó máa tó lawọ́ gidi gan-an ni pé àwọn òbí àwọn mọ́mí àwọn àti dáàdì àwọn wọ́n ṣàfà kékọ́rí pé irọ́sẹ̀ ò ní fẹ́ ọmọbìnrin yìí táwọn bá wà lórílẹ̀ àyè yìí o táyé ń jáyé àwọn òníjó fẹ́ làwọn bá ní kí ló dé ẹ jẹ́ ẹ fẹ́ ẹ̀ ìgbà tán ṣáfà ké kọrí làwọn bá di páwọn kó kúrò lọ́dọ̀ àwọn òbí àwọn àwọn lọ rẹ́ǹtì ilé pẹ̀lú arábìnrin yìí hmm. àwọn ò jẹ́ káwọn òbí àwọn ìyá àwọn àti bàbá àwọn wọn ò mọbi táwọn ń gbé àwọn kó lọ bá àwọn àtobìnrin kó lọ bòmí torí èèyàn tó tó máa ń ṣe gbogbo nǹkan táwọn fẹ́ fáwọn ni ó nífẹ̀ẹ́ àwọn gan-an àwọn ń gbé pọ̀ fódìdí ọdún kan àwọn wá ń gbìyànjú láti ṣe wedding wedding yẹn kù bí oṣù mẹ́ta wọ́n ṣàgbìyànjú wọ́n ṣe wedding ọ̀hún ṣùgbọ́n gbà tí wàhálà máa ṣẹlẹ̀ lẹ́yìn oṣù méjì tán ṣe wedding tí wọn ò pe bàbá wọn ò pe ìyá bàbá àtìyá wọn ò mọ̀pọ́n ṣe wedding wọ́n lọ rẹ́ǹtì ìyá àti bàbá ni tó bá wọn ṣe wedding lẹ́yìn oṣù méjì bí mo ń sọlọ ẹ̀yìn tèmi bọ̀dá yìí iṣẹ́ tó ń ṣe iṣẹ́ àwọn tó máa ń kọ́lé wọ́n á yàwòrán lé wọ́n á wá àwọn tí ó tí ó kọ̀lé ọ̀hún wọ́n mọ̀ ṣàlàyé pé báyìí ni kẹ́ ẹ ṣe kọ́ báyìí ni kẹ́ ẹ ṣe kọ́ táwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní ákítẹ́ẹ̀tì ẹ̀yìn iṣẹ́ tó ń ṣe nìyẹn wọ́n tún wá lẹ́bùn orin kíkọ wọ́n máa ń lọ kọrin fáwọn èèyàn ní patí wọ́n á rówó ń bẹ̀ tán bá ń pè wọ́n fún patí kan àbó mìíràn wọ́n á bíìlì wọn wọ́n rówó wọ́n tún ń ṣe yẹn náà. wọ́n lọ́dún yìí lẹ́yìn oṣù kan táwọn ṣe ìgbéyàwó bí mo ṣe ń sọ lọ táwọn ti sinmi ọ́nímùnù <laughs> làwọn bá ní ó yá o káwọn tún bẹ̀rẹ̀ iṣẹ́ orin àwọn tó tún máa ń mú owó wá kódà wọ́n láwọn báǹdì tí ń bá wọn ṣe gbogbo orin tí ó mọ bá wọn gbé má ṣe kọ olúwa ó ṣe olúwa ó ṣe ó ti yé yín báwọn wọ́n ṣàtìráfù lọ́rọ̀ ọkàn wọ́n lọ ṣe wọ́n lọ kọrin ń bẹ̀ nígbà tí wọ́n ń bọ̀ báyìí wọ́n bá lásídẹ́ǹtì ásídẹ́ǹtì ọ̀hún ní agbára gan tó jẹ́ pé àwọn méjì nìkan náà yè èèyàn kan apá mi ọlọ́run ló dápá mi nǹkan kan ní sapá mi àtàpá gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi apá rẹ̀ tẹ̀sí ń wò mí náà apá rẹ̀ lo ó ní ṣùgbọ́n àwọn ẹsẹ̀ méjèèjì egungun àwọn ó kán ó ṣàdí wípé wọ́n gbé wọn lọ sí ọsibítù gbogbo bọ́n ṣe wà lọ ọsibítù náà ṣe mọ̀ pé ẹni bá ti kọjá àyè rẹ̀ ńlé tó jẹ́ pé kò hùwà dáadáa ṣé wọ́n yóò lè pò bí ńgbà wọ́n tiẹ̀ pò bí wọ́n gan òbí wọn ò dá wọn lóhùn ó ṣàdí pé obìnrin yìí ní bá wọn forí rọ gbogbo ẹ̀ tó jẹ́ pé gbogbo nǹkan hospital ẹ lọ ra ilé ìwà ẹ lọ ra gbá wá obìnrin yẹn ló ń wówó tó ń bá wọn ṣe tó ń bá wọn san gbogbo owó hospital kó tó di para wọn balẹ̀ díẹ̀ wọ́n ti ń lògì náà dá wọn padà lé lẹ́yìn oṣù mẹ́fà ìgbà tó ṣáàdì pé wọn ò délé padà mọ́ ìyàwó mi lọ́ọ̀fì lọ́ọ̀fì mi ẹ̀ ń tí múnú mi dùn gbogbo ẹ̀ ò dàbí aláràmọ́ kó tó di pé wọ́n fẹ́ra wọn wọ́n wá ráwọn ọ̀wà kọ̀ọ̀kan nínú àwọn nínú ìyàwó wọn bíi kó jẹ́ pé ìyàwó wọn ò fẹ́ gbé gba ìpè ìpè tí wọ́n ń gbà lójú wọn tẹ́lẹ̀ yóò di kó máa lọ gbà ń kọ́ ọ̀rọ̀ ta ní pè ẹ́ ta kò ní sọ. So ọlọ́run ṣáà bá wọn ṣe àwọn bẹ̀rẹ̀ sí ní rìn díẹ̀díẹ̀ ṣùgbọ́n iṣẹ́ ò tíì iṣẹ́ ò tíì mọ àwọn ò tíì lè mọ ṣiṣẹ́ tààrà ìyàwó àwọn olóhùn lọ ibì kan ó lè lọ fọ́jọ́ méjì ọmọ kan sì ti wà ńlẹ̀ ń gbà wọn pé báyìí ṣáà làwọn ṣe lòṣẹ̀mí àwọn fún odidi ọdún méjì tí ò sí nǹkan táwọn ò ṣe sí i yóò lọ ìgbà tó bá òun ni ó wálé nígbà tó sì jẹ́ pé òun ló ń bọ́ àwọn kí làwọn ń ṣe gbogbo ẹ̀ ṣáàdí pé ó ń wà bẹ́ẹ̀ ìgbà tọ́lọ́run ó wá ṣàánú àwọn nígbà tó pọ́dún méjì gẹ́lẹ́ táwọn ti ń rìn tí gbogbo ẹ̀ ti ń bọ́ sí dáadáa làwọn bá ríṣẹ́ kan àwọn bẹ̀rẹ̀ iṣẹ́ oṣù gbogbo ẹ̀ tún yàtọ̀ ó di pé ìyàwó àwọn bímọ kejì lẹ́yìn tíyàwó wọn bímọ kejì yìí iṣẹ́ náà wọ́n rọra mánéjì ẹ̀mọ́ wọn ń lòṣẹ̀mí wọn bọ́pọ̀tunítì ìlú èbò tún ṣe jáde nù wọ́n bá gbà ìlú èbò lọ. nílùú èbò tán wà oṣooṣù gẹ́gẹ́ bí ọkọ sáya nǹkan tó yẹ kán mọ ṣe ẹ̀tọ́ wọn kán mọ fowó ránṣẹ́ owó oúnjẹ ìyàwó àtọmọ wọn fi ń ránṣẹ́ ṣùgbọ́n àwọn kankan ṣẹlẹ̀ wọ́n láwọn òpèníjà kan ní òkè òkun tán wà nílùú èbó tán wà ó di wípé ìwé ọwọ́ wọn ìwé ìrìnnà ó ti kọjá gbèǹdéke tó fún wọn ó ṣàdí pé àwọn agbófinró ibẹ̀ ká wọn mú wọ́n tì wọ́n mọ́ gbagan wọ́n tì wọ́n mẹ́wọ̀n fún bí oṣù mẹ́ta wọn ò lè pélé wọn ò lè pèyàwó nígbà wọn ò wálé wọ́n ṣàkàn délé nígbà tíyàwó ẹ̀sìpẹ́ẹ̀tì bíyàwó ṣe rí wọn ní kí ló dé kí ló ṣẹlẹ̀ wọ́n sọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní lò ṣẹ̀mí padà lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí wọ́n dé láti ìlú èbó báyìí níyàwó bá di ẹrù ló bá ní òun ń lọ bì kan wọ́n bá níbo ní lọ ó lóun ń travel ṣèbémi lọkọ rẹ mo ní láti mọ bí òun lọ ó lóun ṣáà ń lọ náà ni ọ̀rọ̀ ìṣáà di wàhálà ó di wípé ìyàwó kọ́mọ méjèèjì ó lóun ò lè gbọ́mọ lè òun ṣáà ń travel bó o ní ìṣèjọ́ kọ̀rẹ́ tí ní mọ bí òun lọ ó ṣàkó gbogbo ẹ̀ ó lọ làwọn bá lọ lé àwọn ẹbí ìyàwó pé à ìyàwó mi ó kúrò nílé lánàá ó lóun ń travel àjọ fà ó lóun ṣáà ń lọ ni ẹ ẹ bá wa dá sí i ìgbà tí ó débẹ̀ ó bá yàwó ní ilé àwọn òbí tiẹ̀ àwọn òbí ẹ̀ ní ẹ ó lóun ń travel náà nìyẹn kò gbé pẹ̀lú ẹ mọ́ nìyẹn kò gbé pẹ̀lú ẹ mọ́ nìyẹn tí ò bá dẹ̀ ti gbé kò sí nǹkan tá a lè ṣe ìwọ náà máa bá tiẹ̀ lọ làwọn bá ní òkè o bíyàwó ò bá ṣe aya ọ̀lẹ làá gbà á kì í gbọmọ ọ̀lẹ ẹ fún mi lọ́mọ mi kí n mọ́ lọ ẹ jẹ́ máa kó àwọn ọmọ mi lọ ó ní láíláí òun ò ní gbà o pẹ́pẹ́sẹ́ o ló bá pe ọmọ kìíní ọmọ ń ti dàgbà díẹ̀ bí ọmọ ọdún mẹ́ta sí mẹ́rin pé èmi dádì ẹ mò ń pè ẹ́ tẹ̀lé mi ọmọ bá tẹ̀lé bàbá rẹ̀ ó gbọ́mọ ìkókó ọ̀hún ìkejì ọkùnrin ṣèkókó náà bí ọmọ ọdún kan ó gbé yẹn náà náà bá ní ẹ kó mọ lọ o àlọ lámilámi là o àwọn àwọn èèyàn kéèrà bọ̀ rẹ àwọn ò rí mọ́lẹ̀ àwọn kó mọ lọ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ bàbá ìṣáà kó àwọn ọmọ lọ láì síṣẹ́ lọ́wọ́ láì sí nǹkan tó mọ̀ jẹ ó padà sílé wọ́n ní kò ju oṣù méjì lọ táwọn padà sílé tíyàwó àwọn lọ làwọn kan ráwọn àlejò kan tán wọlé wá tán kan súùtù mọ́rùn tán de táì gbagbagba làwọn níta lẹ̀ ń béèrè wọ́n ní àwọn ń béèrè Mr. kinní kan àti Mrs kinní kan ìfẹ́ dákọ wọn torí kò sí nǹkan sí ìgé nínú kí n tú àṣírí wọn làwọn bá ní èmi lọ́kọ̀ èmi ní Mr. Òjó mo kàn fi ṣe bí àpẹẹrẹ ni kìí ṣe pòjò ló kọ wọn. ẹ ìyàwó yín Mrs. Òjó wọn ti yá owó báǹkì wa mílíọ̀n mílíọ̀n tó gbé mílíọ̀n pọ̀ òun náà yá wọn sì ti fi lé yín wọn ti fi ṣèdúró láti bíi oṣù mẹ́fà làwọn bá ní hà èmi mo ní ilé mi mo kọ́lé sẹ́yìn wọ́n fi ilé mi wọ́n fi ilé mi yáwó ìnímọ̀ sí ni àbí wọ́n fi ilé mi dúró ìnímọ̀ sí wọ́n sà ní àwọn ò gbọ́ o ó yẹ jẹ́ kó àwọn dọ́kúmẹ́ǹtì bóde wọ́n sí dọ́kúmẹ́ǹtì náà ṣe é rí wọ́n sáyìn àbọ̀n sáyìn ṣe é tún rélé yìí wọ́n sáyìn àbọ̀n sáyìn ah, làwọn máa ní àyè wọ́n mọ̀ sáìn ẹ̀ wọ́n ti fi ilé yáwó hàn sí rówó dá padà ilé là á gbà o làwọn bá bi àwọn báńkà yìí pé ẹjọ́ ẹ ṣàánú mi ojú ní ojú ṣàánú ẹ wọ àwọn ọmọ ẹ wo gbogbo ẹ ibo lá lọ báyìí làwọn yẹn bá kì í ṣẹjọ́ wa kò sí tó kàn á ẹ ní láti mọ ọ lọ náà ni àṣà ni làwọn bá bẹ̀bẹ̀ pé ẹ jọ̀ọ́ ṣé tiẹ̀ lè gbà mí láàyè kí n má ṣọ tèmi àtàwọn ọmọ máa wà bóúnjẹ díẹ̀díẹ̀ tó wà nílé náà bá ní àwọn fún wọn láàyè kan kó aṣọ bọ́n ṣe dẹni tí ò nílé nìyẹn o tán kó lọ ṣọ́ọ̀ṣì tán bẹ̀rẹ̀ sí ní gbé ṣọ́ọ̀ṣì pẹ̀lú ọmọ ọdún kan àtọmọ ọdún mẹ́rin láìláya hmm. ẹ̀yin èèyàn mi ìtàn igun o. Hmm bọ̀dá yìí ṣe mọ̀ pé mo sọ mo ní àwọn òbí wọn ní kó má fi àǹtí ṣùgbọ́n wọ́n láǹtí òun lawọ́ kò sí nǹkan tí ó lè ṣe fáwọn kò sí nǹkan tí ó lè fáwọn. àwọn òbí àwọn àgbàlagbà tí wọ́n bá jókòó tí wọ́n ń wo nǹkan ọmọdé tó wà lórí ìdúró àbí tí ń sáré àbí tó gorí igi kó mọ́lé rí. Hmm ó dára ká máa gbọ́ràn sáwọn òbí wa lẹ́nu ìtàn yóò tí ì tán o nígbà tá a bá ríra lọ́sẹ̀ tó ń bọ̀ á mọ sọ̀tàn ń lọ mò ń bọ̀ wá. TV, the leading experience. ẹ káàbọ̀ sí abala kejì ètò yìí tí ń ṣe abala yàrá ìkọ̀kọ̀ ìtẹ́ atún tí mo sọ lẹ́ẹ̀kan pàǹpẹ́ ní abala gbémidé bẹ́ẹ̀ mọ̀ mọ́mí wa àti dádì wa a gbọ́dọ̀ máa gbéra wa débẹ̀ bẹ́ẹ̀ ni ẹlẹ́ẹ̀ni àkọ́rí àkórí nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ lénìí ni àwọn nǹkan tí a gbọ́dọ̀ máa ṣe nígbà tá a bá wà nínú yàrá ìkọ̀kọ̀ àwọn ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ máa sọ so, àwọn gbólóhùn tá a gbọ́dọ̀ máa sọ àwọn ìwà tá a gbọ́dọ̀ máa wù nígbà tá a bá wà nínú yàrá ìkọ̀kọ̀ ṣe mọ̀ pé yàrá ìkọ̀kọ̀ ó ṣe pàtàkì ó ṣe kókó nínú ayé ọkọ àtàyà hmm. ẹlẹ́kìnní ni kéèyàn máa dédé kanra lásán kókó ṣáà máa kanra ṣáá hmm. bóyá ọkọ ẹ fẹ́ sọ nǹkan fún ọ báyìí àbí ó kàn rọra fọwọ́ gbá ẹ mẹ́sẹ̀gì náà ní páàsì sí ọba ó ti sọ́ di kanra ó ti ń bu ẹ àbó ti ń bu ó ti di pé a ti ń búra wa a ti ń jágbe mọ́ra wa kò yóò rí bẹ́ẹ̀ ṣe mọ̀ pé bá a ṣe wà ní yàrá àkọ́kọ́ ọkọ àtìyàwó nìkan ló wà ń bẹ̀ ẹ á mọ̀ ọ́n lo àwọn èdè kan láti máa pè é bí atọ́ dádì wa bó bá rẹ́dí àti ṣiṣẹ́ hmm tí ìyá máa po ìyá wínrìn wọn náà tó wà ń bẹ̀ tí dádì wa fẹ́ wọnú wínrìn pé ẹja mọ bóyá ń ṣẹlẹ̀ tó wá fọwọ́ gbá mọ́mì wa ó yẹ kí mọ́mì wa kan ti rò pé hmm, dádì wa ń fẹ́ nǹkan kan ni tó wá di pé mọ́mì wa wá sọ ọ́ di kan ra wọn jágbe bátọ̀ yẹn ṣe dìde ọjọ́ ni bẹ́ẹ̀ ṣe kígbe mọ́ yóò wálẹ̀ bẹ́ẹ̀ ni kò sì yóò rí bẹ́ẹ̀ tífẹ̀ẹ́ bá wà kò ní sí kanra tífẹ̀ẹ́ bá wà kò ní sí pàǹjágbe mọ́ra wa gbogbo ìgbà ó yára wo òye wa hmm, ẹlẹ́kìnní nìyẹn ẹlẹ́ẹ̀kejì nígbà tí mọ́mí wa àti dádì wa ọkọ àtìyàwó tán bá ń jẹ dòdò ìfẹ́ lọ́wọ́ ó láwọn ọ̀rọ̀ kan tí ò yá mọ̀ sọ bẹ́ẹ̀ ni à ń bóyá nísìnyìí ẹ ti ń jẹ dòdò ìfẹ́ lọ́wọ́ tí ẹ ti fẹ́ wà ní ibi gèrègèrè pé ẹ gbádùn ara yín kí ìwọ ìyàwó wa máa máa sọ̀rọ̀ owó ẹ owó tó jẹ mí lánàá owó tó lò fún mi kò yóò rí bẹ́ẹ̀ ẹ ní sùúrù kẹ́ ẹ parí dòdòfẹ́ ní jíjẹ kẹ́ ẹ tó máa béèrè owó ẹ ní sùúrù kẹ́ ẹ parí dòdò ìfẹ́ ní jíjẹ kẹ́ ẹ tó máa sọ pé o ṣẹ̀ o ṣe báyìí fún mi ní bóyá ẹ ti kọ́kọ́ sọ kẹ́ tó bẹ̀rẹ̀ dòdò ìfẹ́ àbí kẹ́ ẹ ní sùúrù kẹ́ ẹ parí ẹ̀ torí tó bá jẹ́ ìgbà tẹ̀ ń jẹ dòdò ìfẹ́ lẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn tó bá yẹ kẹ́ ẹ ṣe seventy percent ẹ dá padà sí thirty dáàdì yóò sì ní láìkì ẹ̀ ń gbà yẹn tó bá jẹ́ obìnrin tó máa dùn kínní gan òun gan lè mọ́ láìkì rẹ̀ kó fẹ́ sọ ọ́ di pé ká mọ ká mọ̀ ṣàdúrà fúnra wa ní nídàkejì láàyè ó ti yóò yé yín báwọn ẹ jẹ́ ká ṣàtúnṣe sí gbogbo nǹkan báyẹn ẹlẹ́ẹ̀kẹta ẹ máa sọ̀rọ̀ dídùn fúnra yín nígbà tẹ́ bá ń jẹ dòdò ìfẹ́ lọ́wọ́ obìnrin mi ò lè sọ fọ́kọ ẹ̀ pé à mo gbádùn bó ṣe ń ṣe bẹ̀ yẹn o ó yẹ kóbìnrin máa sọ kọkùnrin náà máa sọ ẹ máa ẹ máa ṣàlàyé dáadáa tẹ́ bá ń gbádùn ara yín Mm, kò kàn yẹ kó kàn wà ní gbundiki ṣe mọ̀pọ̀rọ̀ sí sọ gan ní inú dídùn ní mórí wú bẹ́ẹ̀ ni tẹ́ ẹ bá sọ̀rọ̀ ìdùnnú orí àwú wọn ní yìnyínní kẹ́ni ó lè ṣe míì bẹ́ ẹ bá sọ̀rọ̀ ìdùnnú bọ́kùnrin bá sọ̀rọ̀ ìdùnnú fóbìnrin pé mo mọ̀ tún láìké eléyìí tó tún gbé délé ní inú ẹ̀ ò dùn bóyá orí gọ́gùn ni ti máa ń wò yóò tún lọ kọ́ mi sí i yóò tún ṣe é fún ọ bẹ́ẹ̀ náà ni bó jẹ́ pé obìnrin náà ní í ṣe báwọn fọkùnrin inú ọkùnrin inú ò dùn ṣùgbọ́n kí wọ́n máa tó kọ́lé bóòlù ṣe à ń ṣe báyìí ẹ rí i pé gbogbo ẹ̀ ó wálẹ̀ ni kò ní dùn rárá ó sì yóò mọ ládùn kó mọ lóyin ní ìbẹ̀rùn ẹ̀yìn tèmi ẹ̀jẹ̀ á ṣàtúnṣe ẹlẹ́ẹ̀kẹrin tí mo tún wá fẹ́ sọ nípa ẹ̀ ní pé gbogbo àwọn nǹkan tó yẹ kẹ́ máa ṣe nínú yàrá ìkọ̀kọ̀ èmi ní fi gbogbo ẹnu sọ ṣùgbọ́n um, eré àwọn àgbàlagbà ni ká fẹnu kora ni ẹni lẹ́nu um, ìfọwọ́rora óye óye yín bá wọn. àwọn kan sì wà lọ́kùnrin lóbìnrin tó jẹ́ pé wọ́n fẹ́ràn kán mọ́ láwìn rìn kọ́kùnrin mọ́ láwìn rìn obìnrin àbí kóbìnrin mọ́ ọ́ jẹ́ atọ́ àbí abẹ́rẹ́ ọkùnrin irú ẹni tó o bá ń fẹ́ mọ irú èèyàn tó jẹ́ ṣó fẹ́ràn irú nǹkan bẹ́ẹ̀ tó bá ti fẹ́ràn irú nǹkan bẹ́ẹ̀ ṣe fún un báyà bá rìn ọ́ lọ́ra ice cream mọ́ fi pabẹ̀ mọ́ fi lá gbogbo nǹkan tí ń dá lérú rèé bẹ́ẹ̀ bá ṣe é fún yóò lọ ta yóò rá ọmọ tí ó ṣe é fún dáadáa tí wọ́n ṣe tí wọ́n tún dúpẹ́ gbogbo nǹkan bá ẹ má jẹ́ kí rìnyà máa wà ẹni tíyàn bá nífẹ̀ẹ́ èèyàn kì í kórìíra rẹ̀ kò ní rìn ọ́ láyà gbogbo nǹkan tó bá fẹ́ ló ṣe fọ́nì ìfẹ́ kí ìfẹ́ gbogbo nǹkan tẹ́ ẹ bá fẹ́ máa wá dùnú fúnra yín bó o bá mọ bó o bá mọ ọlá lọ́ra ice cream lọ́kùnrin lóbìnrin ẹ̀ mọ ọlá bẹ́ẹ̀ kó mọ dùn mọ́ yín gbogbo ice cream ọ̀ngàn bí ó ṣe tutù mọ́ bẹ́ẹ̀ iṣẹ́ nìyún náà iṣẹ́ lòun náà jẹ́ ẹ̀mọ̀yún ní òpin gbogbo ẹ̀ ẹ dúpẹ́ lọ́wọ́ ara yín hmm, ẹ mọ̀ dúpẹ́ lọ́wọ́ ara yín torí téèyàn bá ṣe nǹkan tó dùn mọ́yàn ó yẹ kéèyàn dúpẹ́ lọ́wọ́ ẹ̀ kò obìnrin nìkan lè dájẹ́ dòdò ìfẹ́ bẹ́ẹ̀ náà lọkùnrin nìkan lè dájẹ́ dòdò ìfẹ́ bẹ́ẹ̀ bá ń jẹ dòdò ìfẹ́ tẹ́ ẹ jẹ́ tán ẹjọ́ ṣé nìí báwọn elédè gẹ̀ẹ́sì ṣe máa ń sọ pé contribution séèyàn kan lè dá contribute ni ẹjọ́ ń contribute ni ẹ dúpẹ́ lọ́wọ́ ara yín pé ọkọ mi ò ṣe o ìyàwó mi ò ṣe o gbogbo nǹkan báyìí máa ń jẹ́ kí ìfẹ́ dùn ni ẹ jẹ́ ká mu lò ká máa ṣe hmm, gbogbo àbọ̀ sí dáadáa ilé àtọ̀nà wa ò ní dàrú láṣẹ ìdùmàrè èmi náà ni o èmi ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ni Ọláìdé Fátáyọ̀ tí. Mm ìnagijẹ mi sì ń jẹ́ ọláìdé olóúnjẹ kẹta ẹ lọ́rọ̀ kan àbó mìíràn tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ tẹ́ ẹ fẹ́ kájọ sọ kájọ pẹ̀kẹ́lù ká fúnra wa ní advice àwọn elédè gẹ̀ẹ́sì ní a problem share is half solved ẹ pè mí ẹ jájọ sọ. So, ẹ lè pè mí sórí zero eight zero three three eight seven seven four one zero ẹ sì lè wàsáàpù mi sórí ẹ ẹ ṣeun fàkókò ni o báwọn bàbá wa àti ìyá wa ṣe máa ń sọ pé ìpè ìpèjú òun làlà àfìlà bíyàn bá ti gẹ́gẹ́lì àbúgẹ́fìlà kọjá ìpè ìpèjú wọn ti wọn ti mọ̀ bèè pé bọ̀dà àǹtí bò lára nkọ́kọ́ ní sí aláṣẹ Èdùmàrè. Links TV, the leading experience.